نعم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله ما بعد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت علام الغيوب وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيم. نعم lẹ́yìn ìgbà tí a ti fi ọpẹ́ fún Ọlọ́run a tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ àti gbogbo àwọn tí wọ́n bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama láì ní fi àsìkò wa ṣòfò rárá a lọ síbi tí a dúró sí nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ eléyìí tí ọlọ́run ní kó ti kọjá kó lè já sí pé a lè rí àwọn nǹkan kan dìmú nínú àwọn ètí a tún fẹ́ sọ ní èlé ní ìjókòó tí a ṣe kàn yìí nínú tíra tí a ń lò tí a fi ń ṣàlàyé àwọn àlámọ̀rí ẹ̀sìn fúnra wa tíra minhajul mumin tí àáfàwa mustapha murad subuhi òun náà ni à ń ṣe àwọn àlàyé lọ abala tí a ń ṣàlàyé lọ́nu tíra yẹn òun ni abala tó ní ṣe pẹ̀lú alakoid àwọn àdìsọ́kàn àwọn ìgbàgbọ́ eléyìí tó yẹ kó wà lẹ́mìí mùsùlùmí àwọn àdìsọ́kàn yìí àwọn àgbàgbọ́ yìí téèyàn bá ti lè mẹ́hẹ̀ ń bẹ̀ táàyè bá ti lè wà ń bẹ̀ èèyàn ò ní jẹ́ mùsùlùmí òdodo lọ́dọ̀ ọlọ́run ọlọ́run sì ní wàhálà tàmútúnà ilá wa antum muslimun ẹ gbọ́dọ̀ wà abẹ́mi ọlọ́run ẹ gbọ́dọ̀ kú àyàfi kẹ́ ẹ jẹ́ olùgbàgbọ́ òdodo mùsùlùmí òdodo lọ́dọ̀ ọlọ́run ọba àlekè ibi tí àáfàá bá wa ṣàlàyé dé nínú tíra àwọn tí à ń kà lọ yẹn ojú ewé kẹsàn ni adé tí a bẹ̀rẹ̀ láti ojú ewé kẹwàá lónìí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọ̀rọ̀ nípa àtàwásùlù àtàwásùlù mímọ́ fi nǹkan kan ṣe àtẹ̀gùn lọ sọ́dọ̀ ọlọ́run mímọ́ fi nǹkan kan wá oore lọ sọ́dọ̀ ọlọ́run mímọ́ lo nǹkan kan láti jẹ́ ní tí yóò jẹ́ sábàbí kárí ní tá a fẹ́ gbàgbà lọ́dọ̀ ọlọ́run àáfàá dẹ̀ ti pín sí mẹ́ta eléyìí tẹnu àwọn àáfàá kò lórí ipò dáa eléyìí tó jẹ́ ti ẹbọ àti èyí tó jẹ́ pé àwọn àáfàá wọn ṣe ìyapọ̀ ẹnu díẹ̀ lórí ẹ̀ tí àáfàá sì padà sọ èyí tó jẹ́ àlárújà eléyìí tó tẹ̀sùn wọn jù tó sì dáa àti ṣàlàyé eléyìí kọjá ibi tá ti wá bẹ̀rẹ̀ ní ọ̀rọ̀ àrùkọ̀ àrùkọ àrùkọ òun ló jẹ́ plural ni ló jẹ́ ọlọ́pọ̀ ọ̀rọ̀ jámùrù fún àrùkíà rúkíà rúkíà rúkíà rúkíà tá a máa ń gbọ́ yẹn rúkíà ní ìtumọ̀ tó kẹnu ó ní ìtumọ̀ tó ṣe kí ni o tó kẹnu ìdí ń jẹ́ rúkíà ní pípè àwọn gbólóhùn kan jáde eléyìí tó já sí pé tá a bá ti re pé àwọn gbólóhùn yẹn yóò máa wà fún tààfírún yóò ní ìlapa bóyá karúkíà afẹ́kọjá sí pé ẹnìkan tó rí ń fọ́ kó rí ọmọ fọmọ gbólóhùn tá a kà yóò sì ní làpá lára ń tá a kà fún orí òsì ní fọmọ jàmbá ẹ̀ má ṣe mistake o mi tí ìgbé wa nù ṣẹ̀rí àmọ́ sọ ti ń jẹ́ rúkìá ni o ó lè já sí pé ó kọ la pè orí òsì ní fóńtàn ọmọ tọ́lọ́mbà fẹ́ bẹ́ẹ̀ ó lè já sí pé òkè ìbàdàn òun la fi pe rúkìá torí ó sì ní fún tọ̀hún ó lè jọ́sùn òṣogbo la fi pè é ó sì lè jẹ́ orúkọ ọlọ́run bó ṣe wà náà kùránì àti súnà ní ló jẹ́ ká mọ̀ pé tá a bá ń sọ̀rọ̀ rúkìá àrúkìá rúkìá tá a ṣe rí rúkìá ó pín sí méjì eléyìí tó bá ṣẹ̀rí àmú èyí tó bá tọlọ́run mu tó jẹ́ pé ó wà mọ̀ ṣòro àwàjá ìzà eléyìí ò bá tọlọ́run mu ó sì lẹ́tọ̀ọ́ àti tó já sí pé gẹ́rù mọ̀ ṣòro àkọ́bá tọlọ́run mu rárá làwọn àáfàá máa ń túrú kọ̀ sí ọ̀fọ̀ lọ́dọ̀ tí wá ń bì àbí pípé gèdè ṣùgbọ́n tá a bá ń sọ̀rọ̀ ṣẹ̀ríà rúkìyà tó bá ti la à ń pò ókọ àǹjẹ̀nù à ń kí àwọn ẹ̀dá ọlọ́run pẹ̀lú kán lè ṣoore fún wa ẹ̀yin ìyá àjẹ́ ẹ̀yin yóò sọ̀rọ̀ mọ̀nìgà ẹ̀yin la torí japa ẹ̀yin la tẹ̀dọ̀jọ́ kan ẹ̀yin la ti fún jẹ búrẹ́dì ẹ̀yin la ti ẹ̀yin jẹ òróǹro ọwọ́ ń kí àwọn ẹ̀dọ́ ọlọ́run kan pẹ̀lú pé àwọn ni ó ṣe nǹkan kan àwọn ni ó lapa tí nǹkan kan tọ́já burú òfin ní í ọmọ. àbí dáadáa tó ń bẹ lọ́hun tí yóò ṣe ṣẹlẹ̀ sí ọ gbogbo orúkíyà tó bá ti rí báyìí ṣíríkù ni àáfàá ní àrùkọ jàìzàtùn ṣe rí káwá sọ pà ń ṣe rúkíyà eléyìí tí ọba ti sí pàǹpó ń kọ àjẹnú eléyìí tí ọba ti sí wípé kí ni o à ń pe ọ̀kan nínú ẹ̀dá ọlọ́run àbá ń pe bàbá wa tó ti kú bàbá mi ọ̀gọ̀ ìyá mi ọ̀wọ́n èmi ọmọ rẹ ni mọ́ sùn lọ́lọ́run mọ́ jẹ́ kí nǹkan báyìí ó ṣẹlẹ̀ nǹkan báyìí ni ojú ọmọ ṣẹlẹ̀ labásọ́dọ̀fọ̀ gbogbo orú àwọn ilé àtìlẹ́bọ ni ṣùgbọ́n èyí tí ọba ti wá láwọn eléyìí náà nú ó tún wá láwọn mọ́jẹ̀mú bíi mẹ́ta kó tó lè tọ́ nínú ṣẹ̀ríà èyí ni àáfàá Mustapha Murad Subuhi náà fẹ́ summarize fún wa léyìí tó já sí pé àlàyé ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ó tíra Fathul Majid tí í ṣe ṣẹ́ríwù kìtàbí tawhid bàbá ṣubú yìí sọ wípé arúkọ̀ jaizatun bí ṣẹ́rìtì àǹtẹ̀kù nàbíl kàlámì làárọ̀bí ká tó lè sọ pé rúkìá ìka nǹkan wújẹ́wújẹ́ lẹ́nu àbí ìka nǹkan sókè lẹ́nu ká tó lè sọ pé tọ́nù ṣẹ̀ríà. àfáà ní wọ́n jẹ̀mú alákọ̀ọ́kọ́ ni pé à ń tẹ̀kú nàbìlì kàlámì làárọ̀ bí ọ gbọdọ já sí pé ọ̀rọ̀ lárúbáwá láàfin wí jẹ̀mọ́ ẹ jẹ́ ká gbọ́ àárín dáadáa ara bi táwọn àfáà lé lọ́dọ̀ tí wá ń lẹ̀ Yorùbá tí wọ́n ti kó sẹ́bọnù ó ní kí ni jọ́fọ̀ ó ní ni jẹ́ àyájọ́ kí ni jẹ́ ègèdè kí ni jẹ́ nǹkan nǹkan ó ní lárúbáwá náà sì bí wọ́n á máa ka rúkìá àwọn àfáà ní rúkìá ti Islam ọ gbọ́dọ̀ jẹ́ pẹ̀lú èdè lárúbáwá tá àáfàá kan bá ti lè fún ọ lọ́sẹ̀ kan ó ní mọ̀tàwọn àáfàá súnà yẹn lóun ọjẹrẹ wọn ó sì máa sọ pé ọfọ̀ ọ̀dá ọfọ̀ ọ̀dá ṣé lárúbáwá náà èèpọ̀ fọ̀ ni ṣùgbọ́n kẹ́ẹ̀ máa sọ tí wọ́n lárúbáwá ni ó ní sẹ́ẹ̀ rí ọfọ̀ eléyìí tẹ́ bá ti fẹ́ lu ọsẹ̀ yìí ẹ máa wá sọ wípé ajígẹni ajígẹni arìgẹnigẹni wọjà ọmọ olú kì í ṣe kinní kan lónìí tẹ́ bá ti ń ya ṣọ́ọ̀bù mi ẹ máa rajà wìtìwìtì wìtìwìtì ẹ máa gbowó wá wìtìwìtì ọba ni ẹ máa wí yorùbá làáfà akẹ́bá ní pé kí ló burú ń bẹ̀ ó ní sèbè èèyàn kẹ́ ń ṣàdúrà náà ni rárá o rúkìyà tí ọmọ bá tọlọ́run mu mọ́jẹ̀mọ́ alákọ̀ọ́kọ́ ni pé à ń tẹ̀kú náà bìlìkàlámì àlẹ́ àrọ̀bì ọ jẹ́ kéde lárúbáwá ni ẹ máa gbọ́n tá àáfà sọ dáadáa o yes àáfà kan àní ẹ̀ ń ṣèbọ́sọ wípé kámọ̀ wí yorùbá ni a sì rọ́ lárúbáwá mọ́jẹ̀mú kejì ó tún wá jáwọn àfáà yẹn wàbílíkítàbì awi Awì kó kọjá wípé ń tá arẹ́rì rẹ̀ nínú kùránì àbí kí ni o sunna ẹ mọ̀ wo mo ti rí kan nínú àwọn ọmọ obìnrin tá a ti kọ́ lẹ́kọ̀ọ́ rí ọmọ tí mò ń sọ yìí náà wọ́n padà fún lóyún náà ni o wọ́n padà lóyún òsì náà wọ́n wá yí má yìgì ọ padà lọ fẹ́ kan náà àwọn àfọ oníṣúfì ti ń dàgbòrò rú àwọn tó yẹ pé láìláì làlọ́ wa seventy thousand ni ọmọ táwa kan kan ọmọ tó yẹ pé ó ti ń súnmọ́ súnà díẹ̀díẹ̀ bó ṣe lọ ṣe ọwọ́ wà kú ọba rèé kúrè ṣé ẹ mọ tó ṣẹlẹ̀ sí ọmọ yẹn ń bọ̀ wà lẹ́sẹ̀ sítírí ọbẹ̀ ṣe wáyẹ̀ èyí tó fi ayẹ kó ní káwọn àáfàá súnà kan fóun ládùúà nínú àwọn tó ti ṣe nàwáyé tù fárílà nìkáyìí sí tíyẹn ti kọnu sí nígbà òun fẹ́ fẹ́ ìkan ọ̀sà bá kan nu wọn sọ̀rọ̀ pé kán fóun ládùúà kóun fi lè pa àṣìwà ẹ́ẹ̀kì ìyẹn bá fún ládùúà àdúà fẹ́ ló fún ládùbáwá ló fi fún ládùúà yẹn o ń lámùtà rọ́ ó ní lámùtà náà mù kàmọ́ láyà náà mù lìdíkà ìdá lámùyà rọ́ lìdíkà ọ̀sà ọ̀rọ̀ lárúbáwá bíi pé tọ́ ọ̀ bá rí mi ọ̀ gbọ́dọ̀ sùn ọ̀ gbọ́dọ̀ wo bí akọ pẹ́pẹ́yẹ ọ̀fọ̀ Yorùbá wọ́n wá tú sí kíni o. lárúbáwá wọ́n wá fún ọmọ nǹkan lọ máa ṣe <laughs> inú tiẹ̀ wá dùn aṣọ́ọ̀gùn òfẹ́ náà fún dèdèrìn òun fẹ́ páàsì wáyẹ́ẹ̀kì wàláì tí mò ń sọ ìkéé ṣe ìta àròsọ ntọ́sẹlẹ̀ ń bàdàn yìí ni kódà ládùúgbò tí jìnnà síbi tá a ti ń ló ti yẹn bá di pé kí ni o lè bá ti ọba ìsáàsù ẹ̀bọ̀n ti ẹ̀ wo àdúrà yìí pé kan ló fún òun wo fún ọ ẹ sáàtì ẹ̀bọ́n wo ni òun lóun fẹ́ ṣe wáyẹ́kì òun fẹ́ páàsì ó ti di ìyàwó àfẹ́ eléyìí ìyàwó bí ibo mo ní jẹ́wọ́ kí ló ń ṣẹlẹ̀ lọ́ba jẹ́wọ́ pé àáfàá yẹn lóun fẹ́ fóun òun dẹ̀ sọ pé wọ́n ti ní káwọn ọmọ fẹ́ ru yín ẹ̀yin ó ń súnfì ni ó ń bídíà ní nǹkan kan ọlọ́ba ni àwọn èso ń bídíà ìsìláàmù gidi làwọn náà ń ṣe nǹkan kan ọlọ́wà fóun ládùúà yẹn ó ti di ìyàwó àfáà dé ni àdúà yẹn àdúà fẹ́ràn náà jàmá kina náà fi rọ́ Lárúbáwá sọ́wọ́ àánú Kùránì àti súnà èyàn náà tó fẹ́ẹ̀lì ń bẹ̀rùn torí àwọn Lárúbáwá náà máa fi Lárúbáwá rọ ókọ àjẹnu kódà àwọn àdúrà míì tán máa tàbí à ń pàdúrà kan ní duawu fawzul azim àwọn tá a bá kéwọn lé àmọ́ fawzul azim àáfàá lé ò lè ṣe kọ́mọ́lò fawzul azim torí pé ó kọ yẹn dáa ṣùgbọ́n ṣíríkù wà nù tíra yẹn kí ni jẹ́ fawzul azim èrè ń jẹ́ tó tóbi ta ni ọ̀fẹ́ jèrè ta ń fẹ́ ṣòfò èrè ń jẹ́ ńlá rè o ìkan náà tó ń jẹ́ gọ́yàtú limakusud gọ́yàtú ìtumọ̀ ni pé èròǹgbà mi ó tó mi lọ́wọ́ èròǹgbà tí mò ń rò ó tó mi lọ́wọ́ ṣe láwọn tíra yìí nínú kútùbà yàsìn ìsàwákà ń bẹ̀ ẹ mọ̀ rókun àjẹnu ariwa bíílà ariwa bá bíílà sàádà bíílà sàádà bá bíílà.

ṣùgbọ́n kọ́mọ́ wà níbàámu sí alikitaabu wa sunna àṣerú eléyìí náà ńkọ́ o kò ní jẹ́ àrùkíyà àlìjáìzà kò ní jẹ́ bẹ́ẹ̀ láìláì yọ́ọ́ máa jẹ́ pé irú ọ̀fọ̀ báyìí ru ègèdè báyìí ẹgbọ́ tí ó sì sọ̀yàn di ọ̀tá ọlọ́run òun ni ọmọ jẹ́ májẹ̀mú ẹlẹ́kẹta wa ádámù ìtìkọ́ọ̀dì anna atu asiru bizati ha ẹ ń bá wa ka rúkìá yẹn kò gbọ́dọ̀ wà ní lẹ́mìí pé rúkìá ló dá ṣiṣẹ́ ibi táwa tá a tó ń pera wa ní alùsùnà táwa náà ti sọ̀ra nìyẹn ah àáfà yẹn mọ rúkìá ṣe bàjẹ́bàjẹ́ bí ẹni pa àáfà yẹn ni ọ̀jẹ̀ rúkìá ó ṣiṣẹ́ rúkìá gan ò lè dá ṣiṣẹ́ àáfà àtọ́ka rúkìá ò lè jẹ́ ó ṣiṣẹ́ ta ló lè jẹ́ kí rúkìyà ó ṣiṣẹ́ Allah kọ́líkù sàmáwá àti wàlárọ̀ àáfàá níta bá wá ka rúkìyà a gbọ́dọ̀ ní lẹ́mìí pé rúkìyà òun ni ó wà á dá ṣiṣẹ́ òun ni ó lápá òun ni ó kí n ta torí ẹ̀ka rúkìyà ò rí bẹ́ẹ̀ àáfàá láà gbọ́dọ̀ rú bẹ́ẹ̀ o wàlákìn bí amúrí láì tààlà ìtí ó jẹ́ kó ṣiṣẹ́ òun làṣẹ ọlọ́run ọba àlékè ọlá ọba gíga wà látẹ̀jú zùbìgẹ́ ìrìdálíkà àáfàá ní mọ́jẹ̀mú mẹ́ta tá a kà yìí tí ọba ti sí ibi rúkìá rúkìá yẹn ò lẹ́tọ̀ọ́ o kò ṣe kí ni o kí làwọn mọ́jẹ̀mú yẹn kó jẹ́ pẹ̀lú èdè lárúbáwá kó wà níbàámu sí kúránì àti kí ni o kásìládé ọ̀kan pé rúkìá ò lè dá ṣiṣẹ́ ọlọ́run ní òjò ṣe kí ni o àáfàá tó wá gbé wa lọ sínú masala mi nínú ọ̀rọ̀ àkídà àfàálù nasi indal kubur àfàálù nasi indal kubur àtàrà táwọn èèyàn tó fẹ́ súnmọ́ lọ́n àwọn míì ń lọ tó súnmọ́ lọ́n níbi sàárè òkú àwọn àṣe sí àwọn èèyàn níbi sàárè òkú àáfàá nílò àwọn àṣe sí ìsàlásàtù irú àwọn àṣe táwọn èèyàn máa ń ṣe níbi sàárè yìí ó pín sọ́nà mẹ́ta aláwọ̀lù alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ṣẹ̀rìíyòn ṣẹ̀rìíyòn àwọn àṣẹ sí tọ́ba tọ́ ọlọ́run mu tọ́ba lànà òfin ọlọ́run mu tó bá ṣẹ̀rí àmọ́ wọ́n wà sí yàrọ́tìlì kùbúr òun náà ni ká lè lọ máa bẹ sàárè wò kí ló dé tá a ṣe ń bẹ́ẹ̀ wò lítàdá kórè láàkírọ̀ áólítù dá kí sàárè yẹn bíbẹ̀wò kó lè rán wa létí ọjọ́ àjínde àbí ká lè máa rántí ọjọ́ ọ̀gbẹ́ǹde jẹ́mọ̀ ẹ̀já gbọ́yé dáadáa èèyàn lọ bẹ sàárè wò ẹ̀ ń bá ti lọ rí àwa ti lọ rí èèyàn ó rí pé á àwọn ọmọ ìyá mi náà ti kú yìí ẹni tó tó mi ń bẹ nù wọn ẹni tó jù mí lọ ń bẹ nù wọn ẹni tí ò tó mi náà ṣe kí ni o. ó wà nù wọn yóò wá jẹ́ kéèyàn rántí ìjọ ìjọ téèyàn ti ẹ̀kọ́ lọ́n téèyàn bá fẹ́ ta tẹ́tẹ́ kò ní ta tẹ́tẹ́ tó bá fẹ́ ṣe zìnà kò ní lè ṣe kí ni o kò ní lè ṣe zìnà bá o ọba ńgbọ̀ rántí ọjọ́ sùn náà sàárè ti ẹ̀kọ́ gan ẹni tó já sípò kan tó bá débi sàárè àyà rẹ̀ ó wà já bí ẹni pé kí mọ̀lẹ́ ká kú ọmọ ṣe kí ni o kọ́mọ̀ tiẹ̀ tí mòun náà lọ́kùn òun lè túba a máa rán yẹn létí ijó gbèǹde àkìyàmù wàlì sàlámì àlá àlìyà ètò alọ́bàṣẹ̀rí àmú yìí nínú táwọn èèyàn ń ṣe níbi sàárè àwọn ó tún lọ sálámà sókù wọn lọ tọrọ orí lọ́wọ́ òkú bí kò ṣe pé wọ́n lọ sálámà torí pé jàmọ́ ẹ̀já gbàrin yìí àwọn ọmọ ìyá wa tán ti kú wọ́n nídìí sálámà wa ẹ̀ẹ̀kọ̀ kankan mọ̀ lọ bẹ òkú wò a máa ní asàlámù alaykum ahàlàdíyà minal muslimina wal mu'minin wa inna insha Allahu bikum lahiqun nasalullah lana wa lakum al-afiya antum lana salafun wa nanu lakum Allahumma la tahrimna ajrahu na la tudillana ba'da ṣé ráwọn àdúrà tá ara sọ wẹ́rẹ́ yìí wàláhì ó nípa tọ́pọ̀ téèyàn bá gbọ́ túmọ̀ ọmọ ìyá wa tẹ́ ẹ ti kú ninu Ọlọ́run kó máa bá yín nínú ẹ̀yin ododo. ti ṣáájú wa lọ àwa ń bọ̀ lẹ́yìn ẹ̀yin àṣẹ lóye ẹni tí ò ní kú yòòbó ní pé gbogbo aládágbájá kú àwáyé èkó ò sí ọ̀run làrí mọ́ bọ̀ tá a bá ti wá ṣerú àdúrà yìí pé asàlámù aleikum ahala diyar mina muslimi ina wa mumini ina wa ina insha allah bikum láhìkún sẹ́ẹ̀rí tá a bá mọ̀ tún máa dúà yìí èyí ó sì máa sọkún ah, àwa náà ó kù láìpẹ́ yìí kódà béèyàn ó tó kú lẹ́yìn hundred years níjọba lọ́bẹ̀ sàárè wà àìpẹ́ yìí náà lọ́dọ̀ ọlọ́run torí náà yàwó mọ́ ní ẹ̀ńdà rọ̀bíkà kàálífísánà tí ń ojú ọjọ́ kan lọ́dọ̀ ọlọ́run one thousand years tiwa ni kọ́lọ̀nkọ́lá èmi àti yín àáfàá nírú eléyìí àákẹ́ lọ sàdúà fáwọn òkú ni máa àti pẹ̀lú pààtó lọ dá bídí àmì ilẹ̀ àbí ká lọ dá nǹkan tíṣẹ̀rí àkọ́ tíṣẹ̀rí àọ̀faramọ́ ká mọ̀ tán lọ dá lẹ̀ níbi kíni o níbi sàárè àsáni ẹlẹ́kejì bèdè ẹ̀yọ̀n lílọ ọbẹ̀ sàárè wò eléyìí tó jẹ́ bídíà eléyìí tó jẹ́ àdádálẹ̀ wàhùwà kọ́sùdù ìbádàtì láàyè subhanahu wa ta'ala wa taqarrubu ilayhi dal òun ni kéèyàn lọ bẹ sàárè wò pé láníyàn pa fẹ́ lọ sí lọ́wọ́ bá ń bẹ sẹ́ẹ̀kì mo sọ́njọ́ kan báyìí pé sàárè kan bẹ lọ́nà ìbàdàn lọ́nà iwájú bẹ̀rẹ̀ lọ́n lọ́n yẹn sàárè ṣé òyìn wọ́n ṣe é bẹ̀ àwọn èèyàn sì ń ṣe tàwáàfù mẹ́dísìn kódà wọ́n tó ń rẹ́gísítà ní ẹ̀ ti apply lẹ̀ pé inshàlá sí oṣù tí ń bọ̀ ní january april one bó o lè ṣe mi ó sẹ́ẹ̀rù pé bẹ́ẹ̀ hmm, máa ráyè ọ̀rọ̀ àwọn èèyàn dojúrú débẹ̀ ọlọ́run jọ́dún mi àti yẹn dojúrú àwọn èèyàn wà lọ bí sàárè wọn lọ máa sin lọ́wọ́n bá ń bẹ̀ àbíkán láwọn fẹ́ súnmọ́ lọ́wọ́n bá níbi sàárè irú àwọn èèyàn báyìí wọn a máa lọ aokosdu tabaruk wọn máa fi wálùbáríkà táwọn bá tiẹ̀ lọ bí sàárè táwọn bá raṣọ òkú díẹ̀ rẹ̀ táwọn bá rí kíni rẹ̀ o Aso òkú díẹ̀ táwọn dáa àbíkálómi ò tẹ̀lé máa fara ro òkú gàngbò ti kú tán àbí kálòmí ò rò pé tó jẹ́ kóhùn òkú fẹ́ẹ̀ kan ṣe kí ni o kóhùn ó bu àwọn èèyàn lásán bí òkú yẹn àbí tọ́jọ bẹ́ẹ̀ àbí ká kọ́lélé lórí àbí gbogbo àwọn nǹkan míì àáfàá ní gbogbo orú àwọn ṣe sí yìí àwọn míì àtún máa ṣe ìtìkáàdù wa masajid wọn a máa tún sọ bí sàárè di kíni o mọ́sálásí tí wọ́n máa ṣe náfìlà ní ibẹ̀. sorry bákan náà àáfàá níbi títa àwọn míì tó dé gan wọn a máa taná wọn tan iná báwọn christian ṣe máa ń ṣe yẹn wọn wà á tan siraj àtùpà àbí káfíwé náà inú òde òní sẹ́yìn pàwọn aláwọ̀ èèyàn mọ̀tàwá fún lọ́sàn-án lóru iná wà mọ́ wàmẹ́ twenty four seven inú àwọn kan mọ̀ wá dùn pé àwọn wà níbi sàárè kí ni òṣèwù abẹ́ni ọlọ́nkan àáfàá ni gbogbo eléyìí sí rè sábàtà náà yọ àyìn sẹ̀rí àti rinlẹ̀ láti kọ̀ ọ́ pẹ̀lú àwọn nǹkan báyà gbọ́dọ̀ ṣe àwọn mímọ́ lásán làwọn fi ṣẹ̀rí àbáwọn nǹkan tí ò nípìlẹ̀ nínú òfin ṣẹ̀ríà ẹlẹ́kẹta mo rò pé àti bọ́ alákọ̀ọ́kọ́ yé alákọ̀ọ́kọ́ lè tọ́jẹ́ pé ṣíríkù ni èyí ò ní ká lọ bí sàárè ká lọ máa sin lọ́n bẹ́ẹ̀ ká lọ máa bẹ òkú àbí ètò alọ́bà ṣẹ̀ríà mu èyí la pé ká lọ ọbẹ̀ ká lọ bẹ sàárè wò láti fi rántí ọjọ́ ògbéǹde kásálámà ẹlẹ́kẹjẹ tó jẹ́ bídẹ́à ẹlẹ́kẹta wá ní ṣìríkì yìí èyí tó jẹ́ ẹbọ pọ́nbélé jẹ́mọ́ kílá ló jẹ́ o ṣìríkùn mahad ẹbọ plain association of partners with Allah play disbelief wàhùwà sọ́rùfù ṣe mínà níwáyé ilé ìbádàlẹ̀ sọ ìbílẹ̀ kọ́búrì ah ọlọ́run láì mi àti yín bẹ́ẹ̀ òun ni ká lọ máa ṣe jọ́sìn fẹ́ tọ́wà nù sáré ṣéwù tó mo kírun fún yín ṣéwù ẹgbàrún mi o ṣéwù mo ti ṣàdúrà ìgbàdúrà mi ṣéwò ẹ mọ̀jọ̀ dúró tì mí o àbólé mọ̀jẹ̀ ṣéwò gan bàbá bàbá mi gbàdúrà mi o màmá mi gbàdúrà mi o àǹtí mi gbàdúrà mi o àbúrò mi gbàdúrà mi o àbọ́kọ àtìyàwó ìyàwó mi gbàdúrà mi o àbíyàwó ni ọkọ ọkọ mi gbàdúrà mi o àbí ọmọ sùkúù tíṣà mi ustaasu wa gbàdúrà mi o kéèyàn àdúrà sí rẹ̀ ọlọ́ọ̀la máa ṣe kí ni o. kéèyàn wá fẹ́ kan lọ máa ṣèjọsìn fẹ́ẹ́ tó ti wà nù sáré ah, àáfàá ilé mọ̀ burú o kàdùáì mídúnìlà gẹ́gẹ́ bí ká máa pẹ́ wà nù sáré lẹ́yìn ọlọ́run wàlìsì àánà ká máa fi wánà lọ́wọ́ wàlìsì gáfà bóyá ọ̀rọ̀ ká ní kọ́rọ̀ jò fún wa sóyè wàlìdábùhù àbí ká pa ẹran fún irú nǹkan yẹn wà irú nǹkan yẹn àáfàá ní gbogbo eléyìí ńkọ́ o ṣèrìkì ìjọ ẹ̀bọ̀n ni ní ìparí àáfàá wa bọ́ síbi wàfíà sùnmọ́ ìláyò àsìfáàtì àwọn orúkọ ọlọ́run àti ìròyìn rẹ̀ àwọn orúkọ ọlọ́run àti kíni o ìròyìn ọlọ́run àáfàá níṣẹ́ ẹ̀rọ ọkọ ọlọ́run àti ìròyìn ẹ̀ yẹ́jìbù wàásù lọ́yà zàwàjá lábìkú lè kà máa lé àáfà aláàgbọ́dọ̀ máa ròyìn ọlọ́run pẹ̀lú gbogbo ń tọ́ba pé wàtàǹzì yìí ń kú lìnà kúsín ká dẹ̀ sọ aburú nípa ọlọ́run ká wá gbé ọlọ́run jìnnà ká jẹ́ káwọn kí gbogbo nǹkan tó pé ọlọ́run lónìí ṣùgbọ́n nǹkan tó bá ni o ọba ti ń jẹ́ Allah wàyí fìbátù kí ni Afa ní ká tún wá máa fi rinlẹ̀ ìtọ́lọ́hún bá fi rinlẹ̀ fúnra rẹ̀ àwọn àtúbátàwù làwù rasúlù sallallahu alaihi sallam. Abi nǹkan tánàbí wà mọ̀ sọ́lá tó wá sọ pé ọlọ́run ọba ń jẹ́ àbọ̀ ọlọ́run ọba ní mingeri tẹ̀mù sí ilé láì máa wá àpẹẹrẹ fún wàlá tẹ̀sùbí in àbí ká fi wá àwájọ wàlá tẹ̀ kì í fi àbí ká wá bó o ló ṣe máa ń ṣe wàlá tà àti ilé àbí ká tẹ̀ sọ pé ọlọ́run bò láwọn ìròyìn ọlọ́run lè ṣe bẹ́ẹ̀ àáfàá ní gbogbo ilé agbọ́dọ̀ sọ̀ra tàbí taarif ká máa yíròyìn ọlọ́run àbókọ ọlọ́run àfa ilé ọ̀dà tó bá wá rí bẹ́ẹ̀ wànáfà mánàfà lọ́wù àwòrán sùúlù sọ́ọ̀lá àlùsálàmù àyìn àáfà ní nǹkan tí ànàbí àsálàmù àtọ́lọ́run tí wọ́n bá ti hánà tí wọ́n bá ti kọ̀ òun náà ṣe kí ni o yóò kọ̀ nǹkan yẹn bóun ò ní ṣe kàmá kọ́lá tààlà gẹ́gẹ́ bó lọ́gbọ́n pé ṣẹ́yún wàhùwà sẹ̀mírùn ìbàṣì ọlọ́run ni kò sẹ́ni kankan tó dàbí ọlọ́run ọlọ́run jẹ́ ọba tí mo ń gbọ́ràn àlùbáṣẹ́rù ọba tí o máa ń ríran pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ara dúró ní ibi ní òní pẹ̀lú ọlọ́run abẹ ọlọ́run ọba ọlá kó jẹ́ kí bí a ṣe ń ṣàlàyé àwọn tíra kó ṣe wá ní ọmọ àlìjánà kọ́mọ̀ ṣe wá ní ọmọ náà ọlá